bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ń bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí anabuwa muhammad sallallahu alaihi wasallam tó sọ fún ìyàwó aisha tẹ bá ti rán tó ṣe pé yẹ tẹ̀lé ó náà máa tẹ ṣáà bá tó láì kan nílẹ̀ sanná òun lá fáàzọrò òun ẹ ṣọ́ra fún wọn so ló jẹ pé táwọn èèyàn bá ń kì wá ní lọ èdè sí àwọn à àwọn àṣàṣe ju wọn try láti protect ẹ̀sìn wa ní tó bá ń kì wá lọ fún àwọn onídídí à ṣùgbọ́n ìkìyàn lọ èké sàwọn oníbígíà ó ní ìfarabalẹ̀ náà torí pé gbà ní èmi lè rí lágbájá lóní bídíà kí wọ́n má tí ìrì lóní bídíà tẹ́yìn àti bá sọ́ra wa doníjà nítorí eléyìí èmi àti àgbọ̀rọ̀ ilẹ̀ alálàtì ara wa nítorí ẹ̀ kò tún bá ìgbésí ayé ẹ lọ èèyàn kan náà rú ẹ jáde ìwọ àtẹlómíì náà ìwọ ló ní bídíà ni òun ló ní kò ń ní bídíà àbọ̀n ló ní bídíà ni ìwọ ní kò ń ṣe ní bídíà ẹ̀mí yìí tún lálà sí ara yín òun náà tún bá gbèsè ayé rẹ lọ ìwọ náà tún bá gbèsè ayé rẹ lọ ó ní pé kí ni ẹ̀ṣà ń lálà sí ara yín ni eléyìí ò tún ṣe bọ́ọ̀lù rà tó ṣe pé owó màgbé ìyà kò ń ṣe ìlú nǹkan tí ó dá lélẹ́yìí àwọn sálàfù kò ń ṣèṣe wọn lélẹ́yìí àwọn sálàfù wa ẹnu wọn kò lórí àwọn oníbídíà kan ike oníbídíà ni wọn àwọn bíi John bin Safwan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnu wọn kò lórí ẹ ó dẹ̀ láwọn tó ṣe pé ẹnu wọn kò lé lórí kálukú ó sọ ohun tó mọ̀ nípa ẹni yẹn ó dẹ̀ fi wùwà wù ó lò ó fún ọkọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala nítorí pa ẹni ìyẹn rí tó ń sọ òun ni tó fi bẹ́ nìyẹn lò òun ni ó ṣàkáǹtì rẹ̀ wájú ọlọ́wọ́ ọba ṣùgbọ́n ìfẹ́ máa fọ́ọ̀sì àwọn èèyàn pé ẹni tí mo rí lóní mídíà yìí tí wọ́n náà bá ti rí lóní mídíà ò ti dò ní mídíà ni ó jẹ́ ó ṣùgbọ́n àwọn àfáà àwọn míì rí mánéjì ẹ̀rí àfáàmúlá kìrìsì ó lè rí nǹkan lóní bídíà ẹnì kejì orí lóní bídíà èyí tó rẹ̀ nìyẹn lóní bídíà ó bá lò bẹ́ẹ̀ èyí tí ó rí lóní bídíà òun náà bá lò bẹ́ẹ̀ ìkíní kejì ẹ̀ àwọn méjèèjì yìí tó rí lóní bídíà àti tí ó rí bídíà yìí àwọn méjì ń bára wọn ṣe torí pé tẹ́lẹ̀ yìí rí orin pẹ̀lú mọ̀ ni àbẹ̀rẹ̀ ní kó ju ìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí ó rí bẹ́ẹ̀ ní kò ń ṣe pẹ̀lú òun náà fẹ́ ṣe òun náà rí in tó tí sáàdì tó dúró lórí nǹkan tó kúlẹ̀ sí pẹ̀lú ṣe ń ṣẹ́rí tí a ti mọ̀ àní ní kò tó ẹlẹ́ so pé ẹ̀ẹ́rà àwọn àfá ńláńlá tá mọ̀ lágbàáyé tọ́jú àwọn àfá súnmọ́ àwọn àfá ńláńlá là ń sọ lápẹjúwe kamuru sheikh al hafúnlọ́wọ́láhù tààrà lára àwọn àgbà àfáà súnnà tó ṣẹ́kù lórí ayé lónìí amúlé àwọn àfáà tuntun wọn lónìí bídíà àbáwọn àfáà bí ṣe kọrọ bí alimọ́dìkàlì wọ́n láwọn tí wọ́n rí lónìí bídíà táwọn ẹlòmí rí lónìí bídíà ó dẹ̀ láwọn táwọn rí lónìí bídíà tẹ́lòmí ò rí lónìí ní Madina ní Dr ṣẹ́kọ̀rọ̀ bí wọ́n pàpọ̀ ní bíbí ààrẹ nìyí torí àwọn nǹkan míì tí wọ́n rí débi kó wọ́n pọ̀ síra lé lórí sheik suhaimi sọ́ọ́lì suhaimi lára wọn tó súnmọ́ ṣẹ́kọ̀rọ̀ bí pẹ́kípẹ́kí ni wọ́n àwọn òrí ní state post ní oníbíbíà wọ́n sì ń bá a jò wọ́n sì ń bá a ṣe pọ̀ ṣẹ́kọ̀rọ̀ bí ó torí ẹ̀ sọ pé suhaimi ní lẹ́mtùbọ́ dé ìmú tẹ́lẹ̀ ó bàdá oníbíbíà ní fáńtà mú tẹ́lẹ̀ òtìlú oníbíbíà ó torí ẹ̀ sọ bẹ́ẹ̀ tó ṣe pé àfáà lòun náà tó ṣe pé ó nímọ̀ kápọ́ọ̀sì ẹ̀ pé kó gba ta bá rí lórí èèyàn ni èyí tó dùn ṣe òun ni kó ṣe pé gbogbo àwọn àfáà àgbààgbà súnà lágbàáyé ẹnu wọn kò lórí pé lágbájá yìí oníbíyà ni àbí jẹ̀mọ́ lágbájá oníbíyà ni wọ́n ẹni tí ó bá ká láfa òun náà àwọn fẹ́ kéré sí àwọn sọ pé náà tí wò bá ti rí tápà rírí wọ́n náà ti lórí bídíà àmọ́ sí yẹlẹyẹlẹ yìí tó eléyìí ò takò píńsípù wípé kayẹra fún ní bídíà ṣùgbọ́n ní tí wọ́n rí oní bídíà eléyìí lè máa rí lórí bídíà jù fọ́dẹ̀ jẹ́ pé kí ni pẹ̀lú ìmọ̀ náà ló tún sọ̀rọ̀ kó ṣe pẹ̀lú ìfẹ́ mú ṣe pé torí ayé kan àbí torí ọ̀rọ̀ kan ìmọ̀ ló tún sọ̀rọ̀ torí jọmọ́ ẹ kí a ṣe ìfarabalẹ̀ eléyìí pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ bá ṣe ń báwọn èèyàn lò nǹkan ta ní láti ṣẹ́ kí ara wa fún ni kọlọ̀wà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nípa kan ilẹ̀ sí ojú ọ̀nà ìyọnu rẹ̀ kan wá kọlọ̀wà subhanahu wa